أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, ọba alágbára, ọba ọ̀kan soso Bákan náà la tọrọ àlékún ìkẹ́ àtìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Ìkẹ́ àtìgẹ̀ Ọlọ́run kó máa bá àwọn sọ̀hábà. So àti gbogbo wa náà tí a ń gbìyànjú pàǹtẹ́lì lánàá wọn gidijọ́ gbíjà kìámọ̀ dùlùkádà 1447 ó 20 lónìí tó rùn bá wọ̀ nírọ̀lẹ́ yìí àti 21 gbogbo ohun tí kù kò ju ogúnjọ́ lọ mọ́ ọlọ́njẹ́ ọba wa láyé o àwọn lọ hajj wọ́n ti ń hajj báàtì alákọ̀ọ́kọ́ Ọ̀yọ́ state wọ́n ti dé Saudi wọ́n ti wà Mọ́dínà báàtì kejì wọ́n ti wà Mọ́dínà báàtì kẹta wọ́n ti wà Mọ́dínà last batch àwọn náà ẹsẹ̀ gbéra lẹ́nu àwọn first batch ta kọ́kọ́ dé Mọ́dínà àwọn ń kó Mọ́dínà lónìí lọ sí Mọ́kà gbogbo ẹ̀ ni mo monitor online ọwọ́ àdàbí kémi náà sáré gbéra kí n join wọn

èyí tá a ti ṣe ọlọ́mọdé ọbàjẹ́ jama tíra tá ń lò lọ náà láàtún tẹ̀síwájú a ti wá sọ pé látòní lọ àmọ́ bíbí ìṣẹ́jú márùn-ún sí méje lẹ̀ àmọ́ sàwọn ọ̀rọ̀ kéékèèké nípa Eidul Adha gbogbo jímọ̀ tó kù tá a fi lè sọ̀rọ̀ kí lè yá tó dé kò ju jímọ̀ mẹ́ta lọ ò lè pé kẹrin jímọ̀ kẹrin máa jẹ́ bá ti wà nù lé yá ọlọ́njà sọdún ayọ̀ tíra muharramatun ìsàánà bí anásù yẹjíbò làhádàrù mẹ́nàá tíra àwọn nǹkan èèwọ̀ àwọn nǹkan èèwọ̀ àwọn prohibitions àwọn forbidden practices àwọn nǹkan tọ́lọ́ ń ṣe léèwọ̀ ẹ má débẹ̀ o ẹ sọ́ra o ẹ jìnà sí o ẹ ta kété sí o tó jẹ́ pọ̀ yẹ ká sọ́ra fáwọn nǹkan yìí ṣùgbọ́n àwọn èèyàn wá fọwọ́ mú ọlọ́run kò forí jẹ gbogbo wa o ọlọ́run forí jẹ wa o ọlọ́run yàwá yéṣu o ọlọ́run mọ́jẹ sú ọmọ àwọn ènìyàn wa o ibi tá a parí sí ìjẹjọ ádámù làádìlì bẹ́ẹ̀nà sàúdà ṣe déédéé táà bá fẹ́ kọjá ìyàwó kan ìlà tó sọ pé ìwọ tó o bá rí pé ṣe súnà yẹn a encourage ká máa ṣe ntawa encourage nta preach ni ntáwa náà bẹ́ẹ̀ practice ṣùgbọ́n bá a ṣe ń preach ẹ̀ à ń sọ fẹ́yìn ọkùnrin pé ẹ bẹ̀rù Ọlọ́run ẹ ṣe déédéé o obìnrin ṣe máa fìyà ìwọ ọba ti fẹ́ kọjá àyàwó kan ó gbìyànjú àti ṣe déédé adẹ̀ ti pín déédé yẹn níjẹjọ ọmọlùpẹ́ rántí èyí tá a lágbára àti èyí tá a ṣe kíni èyí tá a lágbára àmà abẹ́lọ́n kó forí jà lànàbí sallallahu alaihi wasallam tó bá pín oorun láàrin àwọn ìyàwó ẹ̀ alágbára ká pín oorun déédé alágbára kára rú aṣọ kan náà fún wọn. alágbára ká ṣètò tí kálukú a gan déédé ọ̀wọ́ irú oúnjẹ kan náà àbòsí náà déédé ni pé tí kálukú máa ṣe kí ni tí máa jẹ ẹ bá jẹ pé ni máa mú tọ́ ọ̀bá ra gàrí lẹ́nu ibi ìmú gàrí ó ní gàrí ó fò gàrí ó fò kọ́ dáadáa ni o tó wọ̀ bá sí ìmú bí ìgbà tó ọmọ ẹ̀wà náà tó bá tún ní èmi ò lè ah, máa mú kúlíkúlí lè wà ah, gáàrí mo fi máa mú kúlíkúlí ọkọ̀ mú gáàrí lọ́tàkì èmi mú gáàrí ìgbàyàwó rẹ̀ ti máa mú kí ọmọ ní gáàrí lé ìka ẹ̀ indomi ní ará èkó ni <laughs> indomi àti ọ̀rànkárá ọmọ bá ara lé o ìtọ́jẹ́ pé indomi ni jama indomi fásù yóò sàrẹ́sẹ̀ indomi yóò kò rush ọmọ bá ara indomi ètò ti dàbí pé sọkú dalẹ́ yóò ṣe ẹ̀wà yóò wà fi gààrí sí ọgbọ́dọ̀ ma lẹ́wà nílé so torí náà àtàlàyé déédé ẹ̀jẹ̀ á ṣe déédé o ẹni tí ọba wa ṣe déédé alẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kan yóò wọ̀ ó ń ọ wà ń jọ ògbéǹde tó jẹ́ pé one of two sides àwọn ẹgbẹ́ rẹ̀ báyìí yóò wà ni ọlọ́mọdé ẹgbẹ́ wa wọ́n ti á mọ̀ pé àwọn jàmá alábòsí nù àwọn àfáà àtàfẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin tí wọ́n ń sábòsí tó jẹ́ pé tán bá lo ọjọ́ mẹ́ta lọ́dọ̀ kan tó dúpé yẹn náà nífẹ̀ẹ́ sí jù wọ́n ó lójọ́ kan lọ́dọ̀ ẹ̀ lómi àbíjọ́ méjì eléyìí tí wọ́n bá ra índómì tó nífẹ̀ẹ́ fún eléyìí tó jẹ́ pé ànàmọ́ ní máa jẹ wọn ò ní rà fún eléyìí tára rẹ̀ ọ̀bá yá tó bá lọ sí tù gbogbo iye owó tó bá náwó fún tẹ́lẹ̀ bá lọ sútù wọn ní fún náírà kan eléyìí tó bá dìgbà léyá wọ́n ra ìjáàbù fún wọ́n ra nìkọ́ọ̀bù fún wọ́n ra gílọ́ọ̀fù fún wọ́n ra sọ́ọ̀sì fún ṣùgbọ́n eléyìí wọn ò ní rà fún gbogbo àwọn àfáà alábòsí ẹgbẹ́ wọn ó ṣe kí ni o yọ wọ̀ tó bá dijọ́ ọlọ́mọdé ẹgbẹ́ wa wọ̀ ọlọ́run kò wọ́n bá tá alágbára à ń ṣe ibi tá a kù sí ọlọ́run forí jẹ́ wà tó wá ṣe ń bẹ̀ o. àwọn abọ́ síbi àlọ́kọ́lùwọ́tù bèlà jìnnà tàhàrímù lọ́kọ́lúwátì bílá ájínà bí yà jama ààrẹ táa dé ọ̀rọ̀ ńlá ni ara bí ọ̀rọ̀ sínà ara ń tọ́ jẹ́ kí sínà kò di tọrọ fọ́nkálé ìbálòóbú láàrin ọkùnrin àtóbe tí wọ́n ṣẹlẹ́tọ̀ ara wọn fẹ́ẹ́ míì ẹlòmíì máa ń rò òun tọ́lọ̀ àtànàbí bá gbófin kalẹ̀ ẹ̀yà ajá tẹríba fọ́lọ̀ wà láì sábà ní ajínà sí nǹkan tó ọba sọ pé ìwọ ní imani àbọ̀ ẹ̀fọ́ ọ ọ́fọ́ọ̀lù sínú jáànàmà téyàn ọba sọ́ra ẹ wo sínà ọkùnrin àtóbi tí wọ́n sọkọ àtìyàwó tí wọ́n so yìí wọn sínà ń lọ lásìkò nínú ibi tí sínà ti wá ń lọ jù àwọn kọ̀tíìbù wà lọ kọ̀tíìbà ọkùnrin àtóbi fẹ́kọ̀ọ́nù síra wọn páwọn fẹ́ fẹ́ra wọn jẹ́mọ́ tí è bá fàwà díẹ̀ tọ́lọ́ńlá ọlọ́ọ̀lá ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn ìyàwó táwa fẹ́ kan dọ́dọ̀ wa àwòjú ara wọn ọlọ́ńlá wa o àáfà lónìí aláwọn èèyàn tó rí jẹ́ sọ́wọ́ ìgbàgbọ́ long courtship ìgbà kẹta wá sí wáàsí ẹ lọ́kọ̀ọ́ṣìp ò dá àáfà ayé ti kó láyé lọ́kọ̀ọ́ṣìp kódà shortest courtship kódà lásìkò ìgbà káàmà ní lọ́ngì bàbá ẹ̀rọ sí àrẹ́kẹ́ lọ́kọ̀ọ́ṣìp ọ̀dá ọkùnrin àtọ́dé kẹ́mọ́tàrà fúgbà pípẹ́ kódà ọmọ ń fa sùmẹ́ ìjọ tí ò tí fàndrẹ́d fònù là ń sọ báwọn bàbá sẹ́gbẹ́ èkó tí mo lò ìsọ pé ṣọ́ọ̀tì o shortest kọ́ọ̀ṣìpù gan lásìkò ọ̀dà ṣùgbọ́n lẹ́yìn láàrin ọ̀sẹ̀ kan ọkọ àtóbi lè fẹ́ra wọn tí wọ́n tèsì àárín ọ̀sẹ̀ kan wọn ò ríra wọn rí o wọ́n sì lẹ́yìn ra wọn rí lọ́ọ̀kùn èdè rí pé látara fóònù wọ́n sọ̀rọ̀ whatsapp wọ́n sọ̀rọ̀ ní facebook wọ́n sọ̀rọ̀ ní twitter wọ́n sọ̀rọ̀ tiktok wọ́n sọ̀rọ̀ ní text message wọ́n sọ̀rọ̀ through phone call wọ́n ṣe video call wọ́n ṣe audio madana àwọn míì tún débi wọ́n ṣe sex call stress chart àwọn àdánwò shortest courtship lásìkò ìfẹ́ is highly dangerous ìsọ pé is haram is highly what dangerous even shortest courtship is highly what dangerous during this smartphone era ọkùnrin àtọ́bí tí wọn ò ríra wọn títà pè wọ́n pọ̀ sọ ọláìkẹ́ ọláìkẹ́ wọ́n ti bá fóònù nọ́mbà ara wọn kò pé 24 hours wọ́n ti communicate more than 39 times kí ló dé fídíò kọ̀ọ̀lù tí lọ́díò kọ̀ọ̀lù tà sẹ́ẹ̀tì parí sí kára ní sọ́lọ̀ ti gáìdì ní fọ́dá ní àáfà ó ti di pé lẹ́yìn òkè sọ̀rọ̀ pé sí kára yẹ olùkíná máa ń pè ìfẹ́ yẹn ti fẹ́ kọjá nọ́mà àfi ká bẹ̀rù ọlọ́run nínú tó wá ń jẹ́ kàdánwò yẹn ọ̀pọ̀ òun ni ta dénú tíra muharramatun istahana bí àná kéèyàn ọmọ wà ní kọ̀rọ̀ being in seclusion with opposite sex kèwá sí ọ́dárí opposite sex àlàjìnàbíyà ẹni tó jẹ́ pé àjòjì ni sí ọ tó bá lo àjìnàbíyà ní lárúbáwá ìtumọ̀ ẹ̀ ni pé obìnrin tó òṣò ìdílé lórí obìnrin tí ò jẹ́ lẹ́tọ̀ọ́ rẹ obìnrin tó jẹ́ pé nù ṣẹ̀rí à ọ lẹ́tọ̀ọ́ wà ń kọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ àbí kó so lórí jàmọ́ ẹ̀dẹ́ fún alápẹ̀rẹ̀ ẹ má jẹ́ àfẹ́ o ọ̀fẹ́ umu kan àbí sísà kan jẹ́ ká sọ pọ́jọ́ ọmọ 24 ọmọ kí lókè àbúrò rẹ̀ kan wá jẹ́ 820 ẹ̀gbọ́n ó bímọ fọ́ ní age twenty six àbúrò ti wọ twenty two ó bímọ age twenty eight àbúrò ti wọ kí age àbúrò wa ń gbọ́dọ̀ yín àbúrò wa ń sùkú tọ́ba wálé ọ̀dọ̀ náà ni ó sí yọba yín tọ́jú ọmọ ṣùgbọ́n ìyàwó tiẹ̀ a máa jáde lọ ó lè jáde lọ láàárọ̀ kó dé rọ̀lẹ́ àwọn àbúrò wà ń àáfà àdẹ̀rẹ̀ a máa wà ní láàrin aago mẹ́fà 6 a.m. sáàgó méjìlá kó tó ṣe kí o kó tó jáde gbogbo àwọn ọmọ wọn ti lọ sùkú ìyàwó ó ti rànjú lọ ó kúta nílé jẹ̀rán àti ni àbúrò ìyàwó tóun náà ṣe kí ni tó ti wọlé yá ẹ̀gbọ́n tí sọ yé

níbò mí ilá kánà fàálífù mọ̀ àṣà ìtọ̀ tó bá ti lè mú ọkọ rẹ àtòbìnrin kan àbábúrò rẹ àbọ ẹtùwò àwọn àdàgbógbé àìmọyẹta àti dásí ìyàwó jẹ́ tẹ́lọ̀ ọwọ́ aláwọn ọmọ ẹsẹ́ tí wọ́n bá làgà kèwà ṣe tí wọ́n bá làgà ọlọ́ọ̀tọ́ ní kàṣe kí ni ó kan wọ́jú àwọn tó jẹ́ pé beautiful sisters wọ́n sì wálé wọ́n bọ̀ gà wálé wọ́n wà pami wọ́n bọ̀ gà wálé wọ́n wà dáná wọ́n bọ̀ gà wálé wọ́n wà lọ sọ ọkọ ẹ̀ ìgbà míì ọkọ dẹ̀ máa wà lé ọkọ tí wọ́n dọ́gbọ́n sọ́ọ̀dì wọn pé eléyìí á ah, ìjọ tó dé dodo wà láì mọ́gbádùn òdodo tírú <laughs> ẹ̀ bá ti ẹ̀ lé ṣe máa ń sílẹ̀ gan àìmọye adásí kan fẹ́ tí èbá sàánú ọlọ́run ọ̀gá àtọmọ ẹgbẹ́ ji fẹ́ di ìbọn ọ̀tọ̀tà tí èdìjọ́ gbèdè ni ìwo lórí ibú ọmọ yìí ṣé táwọn òbí rẹ ní ọwá ọwá ọwá mo ṣe rán mo ti mo ní ìyá <laughs> o ọmọ tó wọlé yá ọ̀ràn lọ́yọ́ àpò wa àbà iṣẹ́ rẹ ni ṣe tó o bá fẹ́ràn àwọn

lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá tó rókù tó bá àmàlà kan náà di jọ́jọ́ mọ́ dáadáa dé yóò tó mú kúrà ní yóò bá máa tìlàwà ọkọ̀ rò pé àwọn òní ilé ìgbádùn ọmọ oúnjẹ ẹ̀fẹ̀ ó tún gúùdù lè kéré o ìbàdà díẹ̀ díẹ̀ tó tó ẹ̀kọ́ wà gba 2000 ti sówó mọ́tò kò ní jọ́jọ́ ọmọ <laughs> ọkọ̀ ń lẹ́tà o yóò gba reply ìjọ mi wá ní wà ní sọ ọmọ owó aṣọ léyà tó kọ́ ti ọkọ̀ ṣe mẹ̀wá ìtù fárílà sáàni yàtà tààbù dání láì tààlà ọmọdé bá fọ́ ah, ọ̀gá mi tó gàn lọ́mọ ọ̀gá mi ọ̀pá mi ah, ọ̀gá dẹ̀ láìkì mi o èmi náà dẹ̀ láìkì ọ̀gá tí wàá mọ̀ ọ̀gá ní àwọn aláìkò ah, dẹ̀ láìkì yín ṣùgbẹ́rù bá mi torí ọ̀gá mi náà ni tó kọ́ ti tí ọmọ padà fọ́ torí pọ́pọ̀ ọ̀gá tó ṣe dáadáa sí dáadáa tí ò lè pe síyàwó rẹ̀ gẹ́ tọ́jọ́gà ó ń ṣe é sínà wáyé tùfárílà nẹ̀káì tààbùdá nílà wàhálà dé àbí òye wàhálà dé ìtí ṣẹ̀rí à ń sọ ó yé ṣẹ̀rí à ó yé àṣàrí wà lọ́wọ́ àṣàrí wà nàbí sàfàlá àṣàrí àwọn tí pẹ̀lú opposite sex wà láàdáwò ní ìtí mo wá ń sọ ìtọ́kùnrin ni ń sọ o ó tó lè sílẹ̀ sọ́dọ̀ òbe ẹ̀yìn àná kó mọ̀ láì láti olówó ní yín fámìlì yín gba dráìfà kọ́mọ ẹgbẹ́ ta ni kọ́mọ mi kì dráìfà gidi yóò jàlábí àti yóò lo gidi dẹ̀ ẹ̀yin dẹ̀lẹ́ ìráyè sáfíìsì ìyàwó yìí tí yí ni kẹrin jùlọ látàárọ̀ pẹ̀ bá lálẹ́lẹ́ mọ́ dóbi màálù só ti yé dráìfà ni wọ́n máa gbé ìyàwó kí dráìfà ni wọ́n wà bá àti ìyàwó wọn jọ lọ àwọn méjèèjì nìkan náà ni ó kù ní mọ́tò bóyá ni mọ́tò bá òun ni wọ́n bá su ni wọ́n bá tó ẹ̀yìn etí ẹ̀rá ìyàwó gbà tráfù kan kódà gbà ní ẹni kó nàìjíríà gan ìyàwó sì ní ìdí tí ọmọ bá mọ̀tẹ́nà ìyàwó bá ní pé àdáṣe ilé ọmọ kí ni o parents òbí ẹ̀sà àwọn ọmọ yìí obìnrin dolórí burúkú ọgbà èmi ń sọ fáwọn èèyàn èmi ò lè ṣe bẹ́ẹ̀ fọmọ mi omi ìṣègbà private teacher kọ́ máa dọ́ máa mi kọ́kàndọ̀ wà ń kọ̀rọ̀ àà òbí mi trust private teacher bàbá ti jáde lọ ìyá ti jáde lọ àwọn ọmọ òde lé ní school níbi three four private teacher ọkọ̀ wọn láàrin four thirty to six or six thirty bàbá máa délé ní six thirty ìyá náà máa dé bí around five thirty six six thirty àsìkò táwọn ọmọ week thirteen àbí week twelve àwọn ọmọ ti parí exam school tó bá lọ school wọ́n ti rírà àgbo méjì àwọn àti fẹ́rẹ̀ ọjọ́ sọ pé ẹ̀sìn lẹ́sẹ̀ exam mọ̀ ẹ̀ ti máa dé ọ̀la màá ti wà one thirty ẹ̀ wá pàdé ìlú ẹ̀ bàbá private teacher ké kí bàbá tó dé àtìyà ẹ̀yin lẹ́fọ̀ ayé kọkùnrin ọmọ wà ń ọmọ yín obìnrin lẹ̀ ọmọ yín obìnrin ẹgbẹ́ afúlábẹ́ ti jọ ọkùnrin fún wọn jọ ń wà ń ọ ọmọ yín ọmọ yín lóyún tó ní yín àbótí tó di àwọn àdánwò ọmọ yín hiv aids bóyá òun ń tó ti ṣe ibo làdánwò ti wọlé bí làjìnà bí bí làjìnà bí ìmọ̀ wà ń kọ̀rọ̀ pẹ̀lú obìnrin

ìwọ náà má sórí gbèǹke ẹsẹ màlẹ́kà má wà kọ̀rọ̀ pẹ̀lú mi èso òfin wálẹ̀ ẹ bá máa ń gbọ́ kí ni prógámù kọ́kọ́rọ́ aláfẹ́ ní àgídìgbò kéfìsì tọ́jọba ìwà tó ti ṣe ìsìnà lọ tó ti sọ tó ti di wàhálà ẹ àmọ́ ṣe bí ẹni òfòkí jama ìtọ́lọ́ ń sọ tánàbí sọ òun ni pé ọkùnrin àtóbe ká má wà kọ̀rọ̀ nke kiri afọ a ni afọ́à ní àṣẹ ìtọ́nù àríṣún aláfitínátì náàsì wà ìkọ́ ìhìnfilẹ̀ àrámi afọ́à ní sẹ́rẹ́sù ọmọ ń ṣe ojú kòkòrò jẹ́mọ̀ kílá ló ṣe a mọ̀ ń bọ̀ wá bí pé àwọn tọ́jọ́ mọ̀ ń yí gan bàbá kan náà ìyá kan náà ẹ e, gbọ́dọ̀ jẹ́ wọ́n máa wù tọ́lẹ́ẹ̀tì kan náà ká máa rí òwò ara wọn ẹ gbọ́dọ̀ jẹ́ wọ́n máa sọ yàrá kan náà tábà ti pọ́mọ ọdún mẹ́wàá fárikú bẹ́ẹ̀ náà tẹlẹmọdọ́ọ̀dì àwọn tọ́jọ́ bàbá kan tí mo bá yé kẹ́hìndé tí kan bá jọ kó ìkánjóbe wọ́n gbọ́dọ̀ sọ yàrá kan náà pọ́mọ ọdún mẹ́wàá alábi àdẹ́wò tí wọlé lọ ọmọ ọdún mẹ́rin ni wọ́n gbọ́dọ̀ sọ papọ̀ tọ́mọ yìí kan bèèrè pọ́dún mẹ́wàá kò gbọ́dọ̀ sọ pẹ̀lú ọmọ mi tó wá ti jẹ́ different sexes afọ àlésù àríìsùn ime sojú kòkòrò òfò ni ala náàsì nazi sọ̀rọ̀ fitínátì ni musulmi náà o ala àná ọjọ́ mùsùlùmí o ọjọ́ kírísẹ́ni o ọjọ́ oníṣẹ̀ṣe èṣù fẹ́kẹ́ sórí ibú ṣùgbọ́n àwọn tẹ́sù máa ń ni. torá wà lájí lórí pé ah, àbọ̀ lórí ìgúlé èṣù ni àwọ́sùnmí láì nínà ṣe ìtàrí àjí ìwé èṣù bá tí ẹ lọ́jọ́ àwa lè súnmọ́ dáàmù jù tó ti fẹ̀ kan gbá kírísẹ́ẹ̀lì rẹ̀ ó ti gbá oníṣẹ̀ṣe mú ó ti gbó ní ìyàpọ̀ ọlọ́run mú ó ti gbá wọn séwù tí wọn ò sin lọ́run gidi mú èṣù ẹni tí ọmọ wa dààmú lórí ẹ̀jù ni mùsùlùmí tó bá lóun fẹ́ wọ àlùjánnà èṣù ọ̀wà agbára mú fẹ́ ìwọ àlùjánnà jáàmà lọ́wọ́ ò níwá àlùjánnà àbórí ẹ̀kúrú ní èṣù àwọn tóbi láì nílẹ̀ yóò ní alóò ní wọ̀sẹ̀ èso ṣe sùúrù díẹ̀ tó bá ní kó ti fẹ́ sinmi yóò ní alóò ni wa o wà láì jésù wé ni èèyàn èèyàn wọ ọmọ obìnrin kan lè wé lórí ní ìsìn kọ́ nìkan ẹgbẹ́ dá sí pé ìmọ̀ nílẹ̀ ó tún wá gbé kámẹ́rà sí bó ṣe yọ nìkan ọ̀pọ̀ lójú torí pé ó ń lórí social media táwọn èèyàn pè bá kéèsì bá ń tẹ̀nú kan dàlá o bí fẹ́lú ní dàlá o bó fẹ́ trend o gbogbo yẹn yé àwọn ọmọ kọ̀ọ̀kan jù ṣe tí ọ̀dà ó tún wá ní gbogbo ayé tó wá ń fáàlẹ̀ kún bẹ̀rù àbẹ̀fọ́ àbámà ń ni àbí nǹkan sọ tẹ́ bá ti rẹ́yìn kan ẹ bá lè bá sọ̀rọ̀ ká ní mo bá máa bí mo ṣe lè rí ọmọ obìnrin yẹ ibi ọba wà tó bá jẹ́ ibi tí mo ti wà sẹ́lú mọ̀rẹ́dì kéde àtàwọn kan ká lọ bá ká wá ní ọgbọ́ ti gbà mú nìyẹn mú wà ti gbà mú gbà mú lásìkò bá sọ̀rọ̀ rẹ̀ kí ni tó tí bóyá tọ́lọ̀ bá ní kéyìn ó lè bá sòdodo bóyá tó lè sórí ibú lárẹ̀ kọ́lọ̀ jẹ́ ké sóò sórí ibú lárẹ̀ ọmọ yẹn ṣùgbọ́n èsù ti jèrè báyìí lárẹ̀ for now afa èsù ti jèrè ọ̀tọ̀ ní pé ó ṣe bí ẹ̀kọ́ gbẹ́bọ lọ bì kan ọ̀tọ̀ ní àwọn ọmọ kọrin ọ̀tọ̀ ní wọn sọ̀rọ̀ àlùfàṣọ ọ̀tọ̀ ń ti rí àwọn àbẹ̀wò tẹ́ẹ̀bá ti sọ́ra tẹ́sù bá gbé gbáyàn mú ọfẹ́ sọ́dọ̀ lórí ibú ni àrísọ́ harisun aláfitinati anasi èsù ọfẹ́ sọwádọ̀ fìtínà wàyí kọ́ ìyí ń fèrè harami èsù fẹ́ kọjá pé ká máa wó sínú àràmù ìtọ́lọ kama bá lè wọ̀ ní ká máa ṣe nígbà téèyàn bá gbójú tẹ́lẹ̀ táwọn èèyàn rí ọgbẹ́ àwọn ọmọ tó ti olórí burúkú ọmọ tó ti lówó lọ bóyá ọmọ yahoo bóyá àwọn àfa oníjàlá bí náà wọ́n gba nọ́mbà rẹ̀ wọ́n mọ inbox yẹ sí káwọn wá pàdé rẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ó lè rí two hundred million èèyàn mẹ́ẹ̀ẹ́dógún lè bọ́ ọ̀sùn àfa bó o ṣe wá ń ṣe fẹ́ wọ́n bọ́ ọ̀sùn òun bóra òun mutí ọ̀jẹ̀jẹ̀kújẹ ilé ìṣọ́ ọmọ ẹ̀dọ̀gbé <laughs> wàláì mo ti gbà ọmọ ti mutí láàrin ọ̀sẹ̀ ó ti mutí lọ́nà mẹ́jọ ọkùnrin twenty nine ló ti bóun nìkan so wàhálà ọmọ ti bóra ọmọ ti jẹ lẹ́dẹ̀ èso ọmọ wa rẹ́rìn ọlọ́run jẹ́ kí ọmọ sọkọ lára wa ni mọ́jẹ̀ èso rẹ́rìn afọ àáfàá lẹ́sù ẹ kó sínú ẹ hadara náà lọ́wọ́ ọlọ́run wá wọ́ ọ̀nà wa àbá àbá àbá yusuf sọ́n gbọ́ mi dáadáa ọlọ́run wá ṣe kí ni ọlọ́run wọ́ ọ̀nà wa etí yín mélòó kí lẹ fi ń gbọ́ ọlọ́run ní yá ayú àlẹ́bí na àmọ́nù látàtàbí òkú tó wá bí ṣàìtọ́n wà máa ń ya tàbí òkú tó wá bí ṣàìtọ́n ni fàyínà wù yà múrò bẹ́lẹ́ fáàṣà ìwà lìmọ̀ǹkàtì fẹ̀bẹ̀ẹ́jì ọlọ́lẹ́yìn èèyàn ah, ẹ̀yin olùgbàgbọ́ sọ̀rọ̀ fún akọ̀sọ́ pé àná ọlẹ́yìn lè sùn fẹ́ lórí ìkánú àwọn ọmọ tí máa kọrin tẹ́lẹ̀ wọ́n ti ta fún oúnjẹ òde ó sùn lọ ń darí orin music industry ṣé náà ó ní èsù ṣàìtọ́ èsù ńlọ́darí orin àáfáà kan sì ló orin dá ọmọ olórin tí òkè ó lè sùn lè darí ilé iṣẹ́ orin ṣéṣù ọ̀ darí nǹkan tó bá dáa àwọn àáfáà tọ̀rọ̀ wọn ti dà táwọn kan ti olórí burúkú àáfáà tí wọ́n ti ya apá ọmọ ọlọ́mọ abẹ́ẹ̀mọ́ ní kéèsì wọn lórí íńtánẹ́ẹ̀tì ni àwọn àáfáà sàǹgẹ́rì àwọn ọmọ obìnrin èyí tó ṣẹlẹ̀ ń bá dàn àáfà tó kọ àwọn ètò tí wọ́n bá part of the body wọ́n wà bó fast fail ó dẹ̀ ṣe tẹ̀síìrì kéṣìṣì àwọn àfọ oúnjẹ alábì àwọn àfọ àfọmọ ọlọ́mọ ẹlẹ́kọ̀ọ́jà ayé ọ̀pọ̀ náà lù yìí irú àwọn àfọ àbúrúkú bá táwọn ẹgbẹ́ ti di ọ̀mọ̀tì àfọ ìtàgbé wá sí iléeṣẹ́ rédíò kan gbà kan fẹ́ẹ̀rán ti tọ́ tí ń rùn lẹ́nu rẹ̀ tó lóhun fọ́ tí lo sẹ́ni tí gbogbo àwọn eléyìn lẹ́wàá sọ pé wọ́n lè ọ̀rẹ́ èṣù làwọn afọ lórí dá ọmụ olórin gẹ́gẹ́ ó lẹ́sùn ní darí music industry pé ìtẹ́ ẹlọ́dà wà lẹ́ẹ̀sù esu ń darí ẹ̀ á lè darí nǹkan tó bá dáa ọlọ́wọ́ ni mo pẹ̀lú olùgbàgbọ́ òdodo látàtàbí òkòtò wá ti ṣàìtọ́ ẹ má tẹ̀lé ìlànà èṣù ẹ má tẹ̀lé footsteps ẹ má tẹ̀lé path àwọn ìlànà àwọn nǹkan tó jẹ́ pé ilẹ̀ sú ti là kalẹ̀ látàtàbí òkùn tó wá dé ṣẹ̀tọ́ ẹ má tẹ̀lé lánàá èso wà máa yá tàbí òkùn tó wá dé ṣẹ̀tọ́ ni ẹ ń bá wá ń tẹ̀lé lánàá èso náà yẹn fàyínà òòyà àmúrobélé fáàṣà ìwà lẹ́mọ̀ǹkà èṣù yóò máa kọ̀máǹdì yín ìtí yóò máa pa láṣẹ ní alfàṣà ìbàjẹ́ ara àbàjẹ́ ni sìnà torí pọ́lọ̀ ní látẹ́kọ̀rọ̀ bú sìnà ọlọ́ni ẹ̀mọ́ sọ má kéde o sìnà ìnáwó káánà fàáhíṣà fàáhíṣà síngúlà ni ìbàjẹ́ kan fàáhíṣà tání ìbàjẹ́ méjì fàáhàṣà àwọn àbàjẹ́ kidnapping ìbàjẹ́ ọtí mímu ìbàjẹ́ tẹ́tẹ́ títa ìbàjẹ́ mímọ rẹ́ẹ̀pù ara bíbó ìbàjẹ́ mímọ̀ tafẹ́fẹ́ ìbàjẹ́ mímọ̀ ní sọ ọkù ìbàjẹ́ ìbàjẹ́ pọ̀ ìbàjẹ́ kí ni ọlọ́wọ́ níṣẹ́ eré sùn yá múrù bèlè fàṣà ọmọ pààyín láṣẹ ìbàjẹ́ àwọn àbàjẹ́ wàlímúnkàr èso ọmọ ń tọ́kàn kọ̀ ìtọ́lọ́ àtànà ti àwọn nǹkan tí ó da gbogbo tí ó da lèṣù ọmọ ní ẹ̀ṣẹ̀ jama tọba wa rí bẹ́ẹ̀ a rí àyà yẹn ní súrọ́tù náà Quran chapter 24 verse 21 ìbẹ̀lẹ̀ ti rí àfáà ní ọ̀rọ̀ wa ìtàn wàṣẹ ìtọ́mù yẹ jírí mìnídìí ní ádámà májírọ̀ dámù àdìsí anabi gan àáfàá ní èṣù máa ń rìn lára wa lára wa wo àwọn ọmọ ànábì adama bí mo ṣe jókòó yìí Rashid Hashim ló kọ mi èṣù rìn lára mi ọlọ́run ni kó fi mí jẹrí ta ni kó fi mí jẹrí ta ni kó fi mí jẹrí àáfàá Buhari ìsìn àmì àkàdé èṣù rìn lára rẹ̀ bó ṣe wà fún àfáàní ìsúrí lára rẹ̀ kí ló kọ mọ́lá àfáàsá ìsúrí lára ilẹ̀ sí wa wà bàbá bàtà jókòó ìsúrí lára wọn bóòlù ti wá rìn mọ́jírọ̀ dam bí ẹ̀jẹ̀ sẹ́yìn pé tẹ́jì ọ̀bà rìn mà èyàn kọ̀ mọ́ fíìlì pajápajá bí wàrà ẹ̀ bí ìgbà tí àárọ̀ ta ẹ̀ bá rí pé àárọ̀ fọ̀nṣán mà bí ẹ̀jẹ̀ ṣe ń rìn tá a fi ń jẹ́ èèyàn bẹ́ẹ̀ lè sùn náà rìn lára wa ṣùgbọ́n a lè fẹ́lẹ́ mọ́ èṣù tí ò ní ráyé rìn èṣù lè fẹ́ rìn ká ní àti ọ̀fẹ́ kí ló ń ṣe ọ̀fẹ́ pàpẹ́ ni ọmọ rìn lára tèmi ọ̀fẹ́ sọ mẹ́tò lórí bóòtọ́ ọlọ́run àbúrí ẹ̀ ti gbálẹ̀ ọyá kó rájọ ìwé èṣù àwọn ọ̀sùn láì mẹ́ta ṣe ìtàn náà tí ó wà bú ẹgbẹ́ gbé à làṣídì ò jẹ ráyè rẹ ó ti fúnlẹ̀ mọ́ mi tèmi ta mo fẹ́ rìn lára ẹ̀ a lè free hundred percent o ọlọ́run ní kọ́ máa kó ayọ̀ o ìwọ tó o lè free tọ́ ọmọ ìwọ tó yẹ pé nínú ọjọ́ tí wọ́n dọ̀ ọlọ́run ọ̀dọ́ léèyàn ọ̀dọ́ ní mà lè ka èso oléráyè gbà má lè ka mọ́ bọ́lọ̀ ṣe dá mà lè ka láyà súnà lọ́ àmọ́ àmọ́rọ́ ó wàyẹ́ fún àlúnà màlúù bọ́lọ̀ ṣe dá wọn wà láìwọ̀n ìyàpọ̀ ọlọ ṣùgbẹ́dẹ̀ àti àyàpọ̀ ọlọ o lè parọ́ o lè mú nǹkan oníkan o lè ṣàbòsí o lè sojoro o lè ṣèrú o lè jàramù o lè wowo kúwo o lè sọ̀sọ́ kúsọ o lè jẹjẹ kújẹ o lè rere kúrin torí pé èèyàn ni ọ́ tó ọba ti wá rí pé ṣùgbọ́n wà kọ́ ìrùlẹ̀ kọ̀tọ̀ yìí ná àtàwọ̀ gbogbo àwọn ọmọ ádámà aláṣìṣe ni wá torí pé èèyàn ni wá má ẹ̀fẹ́ ti pé ẹ̀yìn lágbájá wà lẹ́ọ̀ dá pọ̀ kọ̀ wà níbi tó kù ni á ah, lágbájá pọ̀ wà kò síbi tó kù sí ó tó pé wà Tọwa dáadáa tí ò níbi tó fẹ́ ní ni o sọ máa ní ó kù síbi sọ́pọ̀ tó bá ti lè jẹ́ pọ́ máa dámọ̀ o wà láì o níbi tó kù sí sọ́pọ̀ láàfẹ́lẹ̀ expect perfection ọkọ àtìyàwó ìlà máa ń sọ fúnra wa obìnrin míì dá ṣùgbọ́n ibi kọ́ máa bínú òfò iná ọkùnrin míì náà dá ibi àwọn òfò inú ibi kọ́ máa lágídí náà èèyàn máa níbi tí máa kù sí ẹ̀tọ́ níbi tó kù sí ń ọba lè mánéjì ara máa mánéjì ẹ̀ ọlọ́run náà mánéjì ẹ̀ bíbẹ̀ kọ̀ọ̀kan àti ọba àbújá náà kankan nù wa ara mánéjì wa pé tẹ́ ẹ bá o iná lọ́wọ́ gọ̀fúró èṣù ádámù èṣù rìn lára ètùfẹ́ kí ni ọ̀nà wo ló wá ń lò tó bá ti rìn lára wa àáfàá ni wà mí ń ṣubú lè ṣàìtọ́ọ̀nì fílì ìkọ́ ì fìlèfà ìṣàtì àlẹ̀káliwátù bílẹ̀ àjìnàbíyà nínú àwọn ọ̀nà tẹ̀sù wa máa ń lò láti ju àwa tá a jọmọ èèyàn sínú ìwà àbàjẹ́ ìwà sínà ìwà àgbèrè òun ni alàkálúwátú dẹ̀là àjìnàbíyà alẹ́ alàkálúwátú ìmọ̀ ìwà kọ̀rọ̀ pẹ̀lú opposite sex tẹ́rí pé ẹ̀wọ́ bá fà sí líǹkì ọ̀rọ̀ ara bí fẹ́ sù tó bá ń rìn fún ẹ̀jẹ̀ wa ara bí ó ti fẹ́ sọ adò lórí ibú tó ti fẹ́ ká yapa ọlọ́run tó ti fẹ́ ká fọ́ọ̀lù sínú wà tí ọ̀dà yàtọ̀ sí pé èèyàn lè jìyà lọ́dọ̀ ọlọ́run gan ìmí ń bẹ̀ gan tẹ́ ẹ bá máa ń wo àwọn kinní kọ́kọ́rọ́ alátẹ̀yẹ̀gbá mi tí bá wò màá wá sáré switch sí Facebook ìwà àmọ́ òkú bàbá tó bá ọmọ rẹ̀ sùn ó dẹ̀ jẹ́wọ́ pé ah, wàlá ìfẹ́ sùn bàbá kan mọ̀ pé iṣẹ́ ta ni wàlá ìfẹ́ sùn sí ni lóòótọ́ ṣùgbọ́n má gba èṣù láàyè bàbá tó bá ọmọbìnrin tí ìyàwó ẹ̀ gbé wá fẹ̀sùn sẹ́ẹ̀dì obìnrin ìyàwó tó fẹ́ dàìbọ̀sí ni ìmí wídò ni ọ wá gbé ọmọ obìnrin tó ti bàlágà tó fáìn ọ dẹ̀ ń bá yà sùn ó tó bá ọmọ sùn àṣírí dẹ̀ kò lè dìnnà ìmọ̀ ó ní kéde o ìfẹ́ èsù irú ẹ̀kọ́ mi kọ́kọ́ wà látẹ̀lá gbígbò náà sókàn wá àràmì èrì ní gbogbo àwọn prógámù yẹn pọ̀ láwọn rédíò stations téèyàn ọmọ rògbé gbogbo eléyìí tẹ̀rí àdúgbò ọ̀nà àwa ń ọ̀dọ̀ tí ọba títí ní ọmọ ẹgbọmọ lásìkò àwọ ọgbàrí àtìlẹgbà wa gbọmọ ọ̀dọ̀ wà pé àwọn èèyàn ń gbọmọ obe ọmọ tó àáfà ìyàwó yóò lọ yóò àti àtọkọ lè kà ọkọ rẹ̀ mọ̀lẹ́ ká ní fẹ́ gbọmọ̀ ọ̀dọ̀ ẹgbọmọ̀ ọ̀dọ̀ tó ń lò jáàbù ìwọ náà sì ń lò jáàbù ṣùgbọ́n wọ ọ̀ráyé ọmọ ń bí sí ìyá torí iṣẹ́ wálé alé ní ìwọ ọkọ ọmọ ọ̀dọ̀ ni ọ̀dà náà fọkọ yá máa sùn òun náà aládàáwò ọmọ ọ̀dọ̀ yọ wá sùn kébé ìkébé sùpà yọ sọkọ ọkọ ojú rẹ àmọ́ sáná tíjọ́ tó ọba ti fi lé àjẹ́ wákàtí méjì kó o tó ọkọ rẹ ti wú ọmọ ọ̀dọ̀ tọ́lọ̀ wọ́n bá ṣe iná mọ́ amúrùrù ìsáàrọ̀ ọ̀dà ṣáyá ayẹ̀kú lálàó kún fàyà ọmọdọ̀ alóyún ọ̀gá ní sẹ́bí ọ̀gá mi ò lè fẹ́ ilé gan fẹ́ lóyún fún yín kébì náà jẹ́ ìyàwó olówó ọwọ́ ọ̀dọ̀ ọba fẹ́ wàhálà dé ọdẹ̀ tí lórí pé ọ̀gá mọ̀ ya fídíò ogun tá a jọ ṣe o ọba sẹ́ndẹ̀ sọ́gà wọ́n sàbí àà mọ̀ dáràn wàhálà ìtẹ̀bá láti ìtẹ̀bá ní kéèyàn wá pa mí gan mo ti sẹ́ẹ̀dì sáwọn brọ́dà mi àtàwọn sísà mi o wọ́n á lò against mi o ó kọ ní ọ̀bàjẹ́ o èèyàn ládẹ̀ nínú kò bá wọn tí ó ṣe mọ́ ọ̀dà mọ́ bínú àmì publicize màá gbalẹ̀ fún ẹ màá mọ sábìsì lẹ́kọ̀ọ̀kan màá dẹ̀ máa ṣètò bá ń fẹ́ fún ẹ bẹ̀ mọ́ jẹ́ kíyàwó mi mọ̀ o <laughs> ẹ wò èsù nígbà wá ti dìgbà yẹn ní ọdún mẹ́wàá títí talo ni ọba ṣe tìlẹ́ ìrèṣẹ́ alẹ́ èṣù náà lè ta ló ní pa èṣù ta ló ní ìfẹ́ rẹ̀ èṣù wà láyà ìmọye nǹkan tó ṣẹlẹ̀ táwọ̀ ọmọ ń tọ́ tọ́lọ̀ ọmọ ń yọ́ọ̀bù okòwò jẹ́ ọdẹ nìkan pa obìnrin tó lóyún ìmí ọ̀rọ̀ ayá nílé ìfẹ́ gbogbo àwọn yìí tá a bá fẹ́ kan jìnnà sí ti ṣẹ̀rí aṣọ èèwà nìkọ̀rọ̀ pẹ̀lú opposite sex àti máa ṣe sí náà rẹ ò ní rọrùn náà àáfà lára ń tẹ̀sùn máa ń lò nìyẹn wàlìdáàlìkà nígbà tọ́rọ̀ ti wá rí báyìí sábdábí ṣẹ̀rí àtù hádà tọ̀rí kọ̀ kàmá fi kọ́lì yìí sallallahu alaihi wasallam ṣẹ̀rí àti wá rí pé àwa tá a jọkùnrin àtòbìn àlera wa control tọkùnrin bá ń wà nkọ̀rọ̀ pẹ̀lú obìnrin mi tó sì rí kóbìnrin yìí ọ̀tímù ẹ̀ tó wà níbi àdáwò lẹ́gẹ̀ aládàáwò fẹ́lẹ́ ti pé obìnrin tí ò fáìn obìnrin tó já sí pé afọ́jú ni àwọn èèyàn fún lóyún obìnrin tó jẹ́ abarapá aláàbọ̀ ara àwọn èèyàn fún lóyún jẹ́mọ̀ torí wípé ìgbà kan fẹ́ fẹ́ o èso ò ní jẹ́ kán rí pé à kò yẹ kí n ré fúru obìnrin yìí o kò kí bóbìnrin yìí ṣe sìnà o à ah, wà láìkò sí dápé o lójú rẹ̀ èṣù ọ̀sọ̀kọ́ dápé wéèrè wéèrè àwọn èèyàn bá wéèrè èṣù àbẹ́ ìdíje ti tiẹ̀ kí wéèrè ó lòyún ta ló kún wéèrè lòyún ọlọ́run yẹn bí ẹjọ́ àìmọye ní náà lù í ọlọ́run kọ́ làwà o àwa rí wípé ah, gbogbo ọkùnrin máa wà ó sínú ọ̀pọ̀ ṣẹ̀rí àwa bẹ́ gidi gbogbo ọ̀nà tó lè fa kọkùnrin àtòbìnrin ọmọ wa kọ́rọ̀ ẹjẹ́ àwò díẹ̀ ń bẹ̀. sọ́lọ̀ wà ní jùlọ bímọ láàtún ìlà kánú mọ́ ṣàìtàn nínú wa anábì ní ọkùnrin àtòbìnrin ọgbọ́dọ̀ wa kọ́rọ̀ kí n tó máa kà síwájú yàtọ̀ sí wípé a wà ń kọ̀rọ̀ gan ibi tẹ́ ẹ ti wà ní gbangba tí ètò ń ṣe kọ̀rọ̀ ìsìláàmù tó lé lórí ẹ̀ ẹ̀ríkà ẹ̀yìn ó jẹ́ ó lé láìkì ìsìláàmù ń gbẹ́ bá látẹ̀wò ni ọ́ mọ́sálásí mo ti ń sọ̀rọ̀ yìí mọ́sálásí àlùbásọ̀ ibo làwọn ọkùnrin wà jẹ̀mọ́ ibo làwọn mọ́sálásí iwájú ibo làwọn obìnrin wà kí ló wà láàrin àwa àtọkùnrin bí mo ṣe sọ̀rọ̀ ìwà lẹ́ẹ̀mí rúbẹ́ ìkàkùn mo kàn rí demarcation tó wà láàrin àwọn ọkùnrin àtàwọn tá ní lẹ́yìn tá a bá parí táwọn òbí bá bóde tá a bá rí wọn tán ìwọ tí bá ṣe bọ́ọ̀ ló ti gbádùn sóbì lọ́ọ̀mọ̀ ara jù wọn ọwá fówàásì àwa ká mọ́ sọ̀rọ̀ wípé àwà ń kọ̀rọ̀ gan fẹ́ ẹjẹ́ amú láti gbangba anabi sọlọ́lá àlewà ó ní sáfù tó lóore jù fọkún àwùwálù sáfù wájú èyí tó lóore fóbi ìwé ànábì àsàlà ń pè sáfù ẹ̀yìn tá a bá wà mọ́sálásí ọkùnrin àtóbi ṣẹ̀rí àtúwá ṣe tàhàrímù líkìtìláàtì tàhàrímù alíkìtìláàtì intermingling of sexes ọkùnrin àtòmí ọgbọ́dọ̀ jọ dúró papọ̀ jẹ́mọ́ sábà lóde súná ọmọ òde nìkáì nínú Islam ọkùnrin àtòmí sáàmọ́ dúró papọ̀ jẹ́mọ́ ẹ̀dámẹ́lò sáàmọ́ dúró papọ̀ ọkùnrin lọ́tọ̀ obìnrin ọmọ ìyá kan ọmọ bàbá kan náà ìkánjóbe ẹwọ nǹkan tí ṣẹ̀rí àgbé wá mo kó mọ́ sọ látà ní sábọ̀ọ́yìn anábì sallallahu alaihi wasallam ó ní ẹ̀pà àwọn ọmọ yín láṣẹ kí wọ́n máa kírun lọ́mọ ọdún méje wàdìrìbú máa lẹ́yàálẹ̀ àṣírí tán bá wá di ọmọ ọdún mẹ́wàá ọmọ tẹ́ ẹ kọ́ níṣẹ́ ìrun ọdún méje ọdún mẹ́jọ ọdún mẹ́sàn-án ọdún mẹ́wàá ó ti wá gbẹ́nu lọ́dún kọkànlá ah, ah. ó ti fẹ́ dìgírí ọdún mẹ́rin báwọn ó yẹ kó ti bàbá dìfíkèé kó lè máa dárun kí tí ó bá wá kírun ẹ̀fún lẹ́gba dọ́rùbù tàdíd làwọn àfáà wá pè ẹgbà nínà pé a fi ń kọmọ lẹ́kọ̀ọ́ ìyẹn la fẹ́ sọ pé ká ní pé ká yọ punishment máa lo ẹ̀yẹ là ń pè ní corporal punishment pé ká yọ kú àwọn ọ̀farama ṣùgbọ́n táàsọ̀ ni pé ká lò pẹ̀lú làákàì àti bẹ̀rù ọlọ́ ká lò pẹ̀lú kéne làákàì àti kí lápé o ẹ̀dọ́rùbù tàbí ìbò ọmọ tó wá pọ̀mọdún mẹ́wàá tí òkìrùn ẹnà ẹfún lẹ́gba pé èèyàn máa ṣẹ lọ́ọ̀ni wọn ò ní ẹrùn léegun wọn ò ní ẹkan lápá wọn ò ní ẹsọ́dà láàbò ara ẹ lẹ́kọ̀ọ́ wà fárì kú ibi tá lọ́gẹ̀lá wá dé wà fárì kú bẹ́ẹ̀ náà wọ́n ṣẹ̀rí àníkàmọ́ sọ papọ̀ ẹmọ ọmọ bàbá àtọmọ ìyá kan nù ṣẹ̀rí àníkàmọ́ ṣe kí ni tọ́ba ti kọ́ ọmọ ọdún mélòó mo obìnrin lónìí tẹ́rẹ́ ọlọ́run àmọ̀dúpẹ́ tá a jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ tí ànábì sọ àwa appreciate ẹ̀ sísà secondary school lèmi proprietor sùkúù lèmi àwọn ọmọ js wà ní sùkúù mi wọ́n wà ọ̀sọ̀là ojú àmọ́ ti wọn àwọn small small girls àmọ́ ọ̀sọ̀là ojú ọmọ ti mi kò ní ma bí ó ṣe sọ ìyá ọ̀sọ̀là sókè sókè sókè sọ́dọ̀ àwọn ọmọ kéékèèké tí wọ́n tètè máa jọ ọmọ ọdún mẹ́wàá àti menstruation àsìkò ẹ lọ síwádìí confam èmi ò nídìí kémi ò ṣe ìwádìí mọ́ èmi ti confam rẹ̀ and people confam this before now even more than a decade ago even more than two decades mo ti ń kọ́ ọmọ secondary school ṣe ó ti lé ní two twenty five years tí mo ti ń kọ́ ọmọ secondary school àti ráwọn ọmọ ẹgbẹ́ ẹ̀sùn àǹtàn ní ìrànṣẹ́ ó ti lé twenty five years àti ní èjì wọn ten eleven that is average age jẹ́mọ̀ kí ni túmọ̀ rẹ̀ ọmọ ọdún mẹ́wàá ti ń kọ́ rọ́bà kọ̀dùkọ́rọ̀ bá sí líbù lùg ọmọ ọdún mẹ́wàá ti súnmọ́ kó ṣe kí ni o kọbàlágà ẹ máa jọ bàlágà lórí kóhun wọn jọ ń wọn àfọ tó bá ti lè bàlágà ara rẹ̀ ọmọ yọmọ mọ́fùmọ́kùnrin tọkùnrin bá fọ ọkàn gbáyà ó nítumọ̀ tọkùnrin bá fọ ọkàn lára ó nítumọ̀ tọ bá wọ ọkùnrin lọ́ọ̀kan ó nítumọ̀ ẹ má wọn ó sọ ó lè fẹ́ lọ tọ̀ kọ́dọ́gbọ́n sí ó lè fẹ́ lọ wẹ̀ kọkùnrin ọmọ rí rẹ̀ àwọn ọmọ yín wọn sí tẹ́ ẹ bá fura pàdánwò lè ṣẹlẹ̀ ẹ fi sábdù bẹ̀rẹ̀ à ẹ búlọ́ọ̀kù tó lè fàdánwò ṣẹ̀rí àwa ní ìbù ní pọ́bílíkì tẹ́ ọkùnrin àtóbi ẹ má máa rò pọ̀ ẹ má máa ṣe papọ̀ kálukọ́ wà lọ́tọ̀ọ̀tọ̀ ìjókòó ọkùnrin lọ́tọ̀ ìjókòó obè lọ́tọ̀ ẹ má jọ fara rora yín jẹ́mọ́ gbogbo àwọn nǹkan yìí tèbi ṣẹ̀rí ọ̀fẹ́ kádẹ̀wọ̀ ọ̀sẹ̀lẹ̀ ṣùgbọ́n lónìí ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ wa afọwọ́jẹ́ fẹ́rẹ́ sí kí ni o àfimọ́ kọ́lọ̀ ọba àlékè ọlá kó sàánú wa nínú àdíìsì ní àáfàá ní wàhálì ibn umara radiyallahu anhuma látọ̀dọ̀ àáfàá wa pàtàkì àsọ̀hábíyù ibn sàábí ọmọ sàábí wa abúlé ọmọ umar ọlọ́mọ wa wọ́n ní látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì sọ pé lá yẹ́dì kùlá ń nàrọ́ ló ń bá dà yá àádá aláàkéni aláàmùrí bá sí máa wa Muhammad sallallahu ọkùnrin kankan ò gbọ́dọ̀ wọlé tọ obìnrin tí èéfẹ́ lẹ́tọ̀ rẹ̀ o ọkùnrin kankan ò gbọ́dọ̀ máa wọlé tọ àwọn obe just anyhow àfi kọkùnrin mi wá pẹ̀lú ẹ̀ àbọ̀kùnrin méjì bàbá àfáàfẹ́ bá sísà sọ̀rọ̀ òun nìkan ló sì wà ń bẹ́ẹ̀ kọjá pé àfá mujib ẹ̀rọ̀bá ń gbóǹta ń bẹ̀rún so ẹ̀gbẹ̀ tẹ́sù bá ti fẹ́ lò ibi tó ti máa dráàgì obìn àfá mujib ó ṣe kí ni yóò ti gbọ́ pé ah, ánàkúnmọ̀lá ìwẹ̀lẹ̀ ẹ̀bẹ̀wò àfá náà bá ń dó níbi ọ̀kan ó sì wo yóò máa wo bó tẹ̀lé wá bọ́ níbi tí ti dáwà kéṣù ò lè lọ tó o bá ti ní pé nìkan máa dáwà láàyè kan máa láwò kó mi ọwọ́ máa bọ́ ń bẹ̀ máa rẹ̀ àfà tó bá ti á di gómìnà kan àwọn àbọ̀ ọ̀yà tí ó wà pẹ̀lú ẹ̀ àbẹ́yàn méjì ìwọ náà má máa sáré wọlé lọ bá obìnrin má sáré lọ wọlé bá jẹ́lò mi ò wá pẹ̀lú ẹ̀ kódà kọjẹ́ pé ń tọ́ fẹ́ fẹ́ obìnrin tó ti ṣe kìtìbàs òun nìkan lọ́wọ́ àlẹ́ ìwọ nìkan wá lọ bá ṣé má lè ká nìwọ mọ́rẹ̀ rẹ̀ dání àní àwa sálámọ̀ sí ni òun nípa ọ̀rọ̀ déètì nìkan àwa tá ti mú ọba nígbà aṣọ gẹ́lẹ̀ ti yín wá ni o ó sì gbé fún ṣé kí ni o máa lọ sọ pé ti pé méjì máa ń ṣébi gbogbo àwọn nǹkan ìmọ̀ wà pẹ̀lú bí ìlànà bí n sọ jẹ́ kẹ́nìkan wà pẹ̀lú rẹ̀ àbẹ́ èèyàn mélòó èèyàn méjì torí pé àdífì kan tó ń bẹ àṣà ìtọ́nù máàlúwáhì wà nínà lìsínẹ́ẹ̀lì àbúádù anábì sallallahu alaihi wasallam ó lésù máa ń bẹ pẹ̀lú èèyàn kan ẹ̀yin tẹ́ ẹjọ́ bèèrè náà máa lo ẹ̀kọ́ supervisor rẹ student university ni ọ ó sì ti máa ń àwọn code room lecturers àwọn lecturer èṣù tí wọ́n máa ń wú àwọn ọmọ obìnrin láta ọwá ní ogbé pírójẹ́ẹ̀tì ẹwà ìwà àtọ̀rẹ́ rẹ mọ́rẹ́ rẹ obìnrin kan àbí méjì lẹ́yìn ọ̀gá ọwà náà ó ti mẹ́kọ́ ọ̀gá ó ń sì mẹ́ni ah, longest time sir ẹbí jẹ́ mẹ́ta gbogbo ilé odo na why you and your friend ajọ ọdụ kanịsa ma anyị ka television let them get out okay eh rashida dode n'ịsa prof ti o ọwụwa nta niile ní ilé mẹsọp kò awon ì yọ àwọn fọrandì àwọn pòfẹsọ kan o tí ọmọ kọmọ obìnrin rìkọọdù òun pé àwọn lẹ́tọ́rọ̀ olórí gbogbo bá ń wà kìí ṣe nìkan ní náà wà bẹ́ẹ̀ má lọ mọ́bìnrin ilẹ̀ yìí àṣebí nìkan mo ní ọwọ́ àwọn ìdí àgbẹ̀rẹ̀ ìdíjọ jáde ọ̀dà dúró ta jẹ <laughs> iṣẹ́ ti bàjẹ́ èṣù ti ọwọ́ ẹnì kejì wà pẹ̀lú ìmùkọ́mọ̀ lè wọlé pẹ̀lú òkè kí ẹ tí wọ́n ní ìbá fi pálá dẹ̀wò bí ó bá ti fẹ́ ra gáàbù pàgbé ọyọ́ o láti dáhùn sàánú mi ó ti fẹ́ ra gáàbù mi ó ẹ̀rú òtì ẹ̀ máa bà á ẹni pé báyìí kọ́ wa ilé ìṣe àfi lẹ́sù ọlọ́ba ní wa Muhammad àṣà ìtọ́ ọ̀nà máa àlùwà tọ́ ọ bá jẹ́wọ̀ nìkan èṣù ń bẹ pẹ̀lú ẹ̀ wà nínà lè náà ní àbọ̀ àti bá ti wá èṣù ó ṣe kéde o èṣù ọ̀sán

wà fi ṣe ọlọ́njà wà náà àwọn tí ó ṣe o ọlọ́njà wà náà àwọn tí ó ṣe o gba ọmọ ìyá wa tí wọ́n ti dé hajj ọlọ́run fún wọn bí àtúntò ṣe àwọn máa gbéra náà ọlọ́njẹ́ wọn dọ̀n láyọ̀ o ọlọ́run wá pe àwọn náà lọ́dọ́ tí mo kà tó wá sí hajj o àwọn ìta ti ṣe ọlọ́run lọ́jọ́ ọba jẹ ká máa ṣe hajj lórí hajj ká máa ṣe umra lórí umra ká máa rí tọlọ́run ṣe lórí tọlọ́run ká máa rí súnà ṣe lórí ti súnà ọlọ́njẹ́ àríyọ̀ náà وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته